ìfọgbọ́ iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmú ọ̀tún ọ̀kàrà ọ̀sì afẹ́mọlójú àríná ìfá yẹn fún mi. bàbá Ifá Samson ilẹ̀ wí. Ifá yẹn kì í fún mi. odù tó hù. odù. kí lè jó dùú. kan kíá mi. ẹ ọ̀ ayé kí mi kí ẹ dè yóò hù. ẹ mi kò kí náà ni. ifá orí mi rèé o àyà mi rèé o ifá máa ń gbọ́ mi ifá lísìn sí mi. tí ń kó ní sáwó láfún àkàrà rìgìdì ní sáwó gàrí ọ̀sán aago méjì lọ́mọléèwé jáde iná burúkú ní sun jìnnà òkú lẹ́lẹ́gà tá láìsí magi ọbẹ̀ kò ní dùn ọ̀rọ̀ gbàgìdì inú búrẹ́dì ní í gbé bàbá gbalẹ̀ tá a gbàtà àtànlá darí ẹ̀ adíá fún àmàlà nígbà tó ń ti kọ̀lé ọ̀fun bọ̀ wálé ayé aṣọ ewédú ló mú bora ẹ̀wú lọ́wọ́ sọ́rùn ifá orí mi rè ǹjẹ́ kí làmọ̀ láṣọ mẹ́sẹ̀ pa la làmọ̀ láṣọ mẹ́sẹ̀ pa kí làmọ̀ láṣọ mẹ́sẹ̀ repeat panla lamọ láṣọ mẹsẹ panla ifá máa lísìn sí mi àníkílámọ láṣọ mẹsẹ panla lamọ láṣọ tó mẹ́sẹ̀ pààlà. Ah. bẹ́ẹ̀ ni àmì good christian. Allahu Akbar.